ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ láti ẹ̀ka kan èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ BMA Global ti Nàìjíríà tí ó wà nílùú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kí wa lọ́mọdé àti lágbà káàbọ̀ sí àkókò yìí mo sì gbàdúrà wípé ọlọ́run yóò ṣí wa ní iyè sí ọ̀rọ̀ wọn a ó sì di alábùkún fún ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ jésù kristi ẹ rí mo fẹ́ kí ẹ̀yin olùgbọ́ mi mo fẹ́ rán wa létí wípé a ṣì wà lábẹ́ fífi àwọn ẹranko inú bíbélì hàn àti àwọn àpẹẹrẹ àbí àwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́ láti fi ìwà ènìyàn tàbí ìwà Ọlọ́run hàn nínú nǹkan tá a lè fi ṣàpèjúwe tá a lè fi ṣàpèjúwe Ọlọ́run nípa àwọn ẹranko àbí bí ẹranko wọ̀nyí ṣe fi ìwà tàbí ìṣe Ọlọ́run hàn gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan. Lónìí yìí a ó máa bára wa sọ̀rọ̀ lórí lórí ìyẹ́ apá ẹyẹ idì lórí ìyẹ́ àwọn ìyẹ́ ẹyẹ idì. Màá fẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé ìwé oníwà ìwé Aísáyà ìwé wòlíì aísáyà orí ogójì láti ẹsẹ̀ ìkẹ ìkejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ìwé aísáyà orí ogójì láti ẹsẹ̀ ìkẹ ìkejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n bíbélì wípé ìwọ kò tí ìwọ kò tí ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú un kò sí àwárí òye rẹ̀ ó fi agbára fún aláàárẹ̀ ó sì fi agbára kún àwọn tí kò ní ipá àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́ gun òkè bíi idì wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn ẹ ké hallelujah ẹ rí ní ọdún díẹ̀ sẹ́yìn ní nǹkan bí ọdún bí ọdún bí mẹ́ ọdún bí igba ó lé ní ìlú amẹ́ríkà wọ́n ń gbìyànjú láti lè wo um, kí ni wọ́n ṣe lè eh, ẹ jẹ́ kí n sọ báyìí wípé ẹ̀rí ẹyẹ ńlá kan tí a mọ̀ sí ẹyẹ idì ó jẹ́ àmì ńlá ó jẹ́ àmì fún orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀rí ẹyẹ yìí ni wọ́n sì mú gẹ́gẹ́ bí àmì fún orílẹ̀-èdè yìí ní ọdún 1782 1782 èyí tó jẹ́ pé ó ti lé ní ọdún ọdún bíi igba ó lé báyìí èyí tó jẹ́ pé mímu rẹ̀ àti yíyàn rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà àbí ìpòró gan nínú a sì rí wípé ẹni tí à ń pè ní olórí tí à ń pè ní Benjamin Franklin ẹ rí i pé ó ṣàpè ó jiyàn púpọ̀ lòdì sí mímú àwòrán ẹyẹ idì gẹ́gẹ́ bí ohun tí ó máa jẹ́ bí àwòrán èyí tí ó máa lè dúró bí ohun ìdámọ̀ fún orílẹ̀-èdè wọn. ẹranko ẹyẹ idì yìí ni benjamin franklin ló tako láti lè jẹ́ àmì um fún orílẹ̀-èdè wọn ìdí ẹ̀ ni wípé ẹyẹ yìí ó ní àwọn ìwà burúkú ó ní ìwà ìwà àwọn ìwà tí kò dára ìdí ẹ̀ òhun ni wípé ẹranko yìí a máa jí àwọn oúnjẹ a máa jí oúnjẹ jẹ láti ọ̀dọ̀ a máa jí oúnjẹ yẹ wọ́n á jí oúnjẹ àwọn ẹyẹ tó jẹ́ pé wọ́n máa ń jẹran tó máa ń jẹ ẹja ẹyẹ àṣá ó máa ń jí ẹja tí àwọn ẹyẹ àṣá bá pa á máa jíjẹ ẹ̀rí ṣùgbọ́n nínú ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n yẹn ẹ rí i pé ó jẹ́ ẹsẹ̀ kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn tí a máa ń fẹ́ràn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run láti máa kà àbí láti máa fi láti kà àbí láti mú nínú ìlérí Ọlọ́run yìí láti lè fi pe ìlérí yìí mọ́ ara wa ìlérí náà ni wípé àwọn tí ẹsẹ̀ kọkànléníọgbọ̀n ó ní àwọn tí ó bá dúró Olúwa yóò tún agbára wọn ṣe wọn ó sì fi ìyẹ́ gòkè bíi idì wọn ó sáré kì yóò rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn ẹ̀kẹ́ hallelujah ohun tí eléyìí tí ó ń sọ òhun ni wípé ẹyẹ idì ó jẹ́ ẹyẹ tó jẹ́ pé ìyẹ́ tó jẹ́ pé ó máa ń ó máa ń ìyẹ́ apá rẹ̀ fún gígòkè ó jẹ́ èyí tí ó lágbára ẹ rí ibi tí a sì kà yìí ó ń sọ fún wa nípa ìlérí ọlọ́run ó ń fi ìlérí ọlọ́run ọlọ́run tí kì tí tí ò tí agbára rẹ̀ tí kò lópin tí àtúnṣe agbára rẹ̀ tí fún ìpèsè tí ó sì wà síbẹ̀síbẹ̀ ẹ rí ìlérí yìí ó fi hàn wá láti lè ṣe ìdámọ̀ wípé bó ti lè wù kí ọjọ́ wa kó ṣe kéré tó àbí kí ó pọ̀ tó ẹ ní iye ẹ rí i pé a lè ní ìrírí rírẹ̀ a lè ní ìrírí sísú ẹ ṣùgbọ́n kì í ṣe bẹ́yẹn nìkan ẹ rí ó wá ń sọ wípé ṣùgbọ́n nípa ti ènìyàn agbára wa ó ní òdiwọ̀n nípa ti ènìyàn agbára wa ò níbi tó pin ṣùgbọ́n ti ọlọ́run ó jẹ́ agbára tí kò lópin ti ọlọ́run ó jẹ́ ìlérí èyí tó jẹ́ pé ó farahàn ṣáńgílítì wípé àwọn tó bá lè dúró dé tó bá lè dúró dé nínú ọlọ́run yìí tó bá lè ní ìrètí nínú ọlọ́run yìí agbára wọn á gba àtúnṣe ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí wípé ẹ lè kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ bíbélì ni wọ́n tiẹ̀ ti ń sọ tí wọ́n ń ṣe àpérò lórí ọ̀rọ̀ gangan èyí tó jẹ́ èyí tó jẹ́ gbòógì tó jẹ́ ọ̀rọ̀ àgbékalẹ̀ tàtijọ́ gangan tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ojúlówó gangan nípasẹ̀ nípa títú àbí ṣe ìtúpalẹ̀ ìtumọ̀ ẹyẹ idì ẹ ní ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ìgbà nínú bíbélì nínú àwọn bíbélì wa la máa ń rí bíi pé a máa ń rí bí ẹyẹ idì ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ gangan nínú bíbélì òun ni ẹyẹ igún ẹ rí eléyìí tó jẹ́ pé ó jẹ́ ẹyẹ kan náà èyí tó jẹ́ pé ó máa ń tó máa ń tó máa ń jẹ nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ òkú akọni àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làbẹ́ àwọn òkú ẹranko ẹ rí ṣùgbọ́n ní tí a bá ń sọ nípa àwọn eh, ẹyẹ igún wọ̀nyí ẹyẹ igún ó jẹ́ èyí tí ìpápá èyí tí a ń pè ní griffon griffon vulture eléyìí la rí ló wà ní ilẹ̀ Ísírẹ́lì kò sí ẹyẹ idì ń bẹ̀ ẹyẹ igún òun ló wà níbẹ̀ ìyẹn náà ń pè ní griffon ẹ ẹ rí wọ́n tẹ̀ wọ́n dẹ̀ mọ̀ ọ́n gẹ́gẹ́ bí ẹranko kan tó yẹ pé ìyá apá rẹ̀ ó gùn a ó sì ní agbára láti lè gòkè láti lè láti lè láti lè láti lè láti lè wọnú ọ̀run lọ́hùn lọ́hùn lókè lọ́hùn lọ́hùn pẹ̀lú ìyá agbára ẹ̀ láti máa fẹ́lẹ́lẹ́ tá sì máa gòkè tá sì máa tá sì máa tá sì máa jẹ lọ lójú ọ̀run ẹ̀rí eléyìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni àṣàyà ni ó ń sọ níbí báyìí lòdì sí ẹyẹ idì ètò jẹ́ pé kò sí ní ilẹ̀ Ísírẹ́lì nígbà tí a bá wá ń wo bàbá wa ń rò nípa ara wa nípa bíi pé ẹyẹ ẹyẹ idì ẹbí ẹyẹ tó jẹ́ pé ó lè gùn kéréré bíi ti ẹyẹ igún ẹ̀rí bíbélì ò máa sọ nípa bóyá bóyá ti ṣe rí gẹ́gẹ́ bí ó ṣe rí bí pé àwọ̀ rẹ̀ ò dáa bí ó jẹ́ bí ìṣọ̀ṣọ̀ àbí ẹranko ẹranko tó yẹ kó máa ń jẹ òkú òkú bí àbí òkú èèyàn ni àbí bí òkú àwọn ẹranko ẹgbẹ́ ẹ̀ bíbélì kò fi kò kò ṣàpèjúwe kò dẹ̀ kò fi kò gbélé e sí ọkàn láti fún wa láti lè rí àbí láti lè mọ̀ ṣùgbọ́n ó fẹ́ jẹ́ ká rí bíbélì fẹ́ jẹ́ ká rí ká rí dájú wípé ó jẹ́ ẹranko kan ó jẹ́ ẹyẹ kan tó jẹ́ pé ó ní agbára láti lè gòkè láì dààmú pẹ̀lú ìsinmi eh, pẹ̀lú ìsinmi pẹ̀lú ìbàlẹ̀ àyà ló máa fi ń gòkè réré réré réré réré réré lọ sínú ọ̀run lọ́hùn lọ́hùn tí ò sì ní sí nǹkan kan ẹ wo nǹkan báyìí a lè rí wípé àtẹ̀yẹ gún àtẹ̀yẹ ìdíò a mọ̀ wọ́n fún agbára tí wọ́n ní láti lè gòkè láti lè gòkè láti lè gòkè wọnú ọ̀run lọ nígbà tí ìjì bá ń jà wọ́n á máa lo ìjì tó bá ń jà yìí fún ara wọn láti máa lò ó wọ́n á máa lo ìjì tó bá ń jà yẹn ó yẹ kí ìjì mú wọn ó yẹ kó dà wọ́n lágbónú ó yẹ kó tì wọ́n lulẹ̀ ṣùgbọ́n wọ́n á máa lo ìjì pàápàá gẹ́gẹ́ bí ohun èlò tí yẹ pé ó máa á máa gbé wọn fò láì máa gbé wọn fò kàkà kí ó gbé wọn lulẹ̀ ìwọ àti èmi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run èmi àti ìwọ gẹ́gẹ́ bí àtúnbí nínú Kristi Jésù èmi àti ìwọ tí ò ń gbọ́ mi yìí gẹ́gẹ́ bí ẹni tó ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà tó sì wà nú ayé ayé ìṣúdúdú ayé ìdààmú àti ayé wàhálà mo fẹ́ kí a wípé a gbọ́dọ̀ gbé ìgbàgbọ́ wa lé Ọlọ́run lé Jésù Kristi kí àwa pàápàá kí ó bá a lè fẹ́lẹ́lẹ́ ká lè gòkè ká lè gòkè gòkè borí gbogbo àwọn ìpèníjà àti gbogbo ìdíjú àti gbogbo wàhálà nú ayé yìí kàkà kí àwọn ohun ìpèníjà ayé yìí kí ó borí wa àwa lè sinmi lé agbára ọlọ́run alààyè láti lè láti lè ní láti lè ní ìfàyàrán láti lè ní ìrètí láti lè ní ìgboyà láti lè máa tẹ̀síwájú bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìpèníjà wà nínú ayé ìwọ tí ò gbọ́ mi kí ni nǹkan tí ò ń là kọjá gẹ́gẹ́ bí ìpèníjà mo fẹ́ kó mọ̀ wípé tí o bá lè dúró de olúwa ní wákàtí yìí tó sì gbẹ́kẹ̀lé rere tó bá gbẹ́kẹ̀ rẹ lé wàá gòkè bí di ìjì tó ń jà ọ́ tó ń ja ìdílé rẹ tó ń ja ayé rẹ yẹn kò ní lè rí ọ ṣe ní nǹkan kan kò ní lè rí ọ ṣe ní ibi ìdí ẹ̀ ni wípé ìdí ẹ̀ o ni wípé o ti fi ọkàn o ti gbẹ́kẹ̀lé ẹ lé olúwa o ti sinmi lé jésù kristi òun nìkan ló sì lè gbà ọ́ wo mo fẹ́ kí a gbàdúrà níbi tí adé yìí wípé ọlọ́run májẹ̀mú ọlọ́run aláàánú mo sinmi lé ọ bí ìjì tirẹ̀ ń jà bí atẹ́gùn tilẹ̀ ń fẹ́ mo sinmi lé ọ Olúwa jọ̀ọ́ fàánú gbé mi sókè màá mú mi gòkè lọ kórúkọ yín kò sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa tí o bá ti lè tó bá ti tó bá ọ̀rọ̀ tí wọ́n tó gbọ́ lónìí bóyá o ń fẹ́ ìmọ̀ràn sí ni àbí o ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sí orí plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé Jésù ni Olúwa ó dàbọ̀.